الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ويده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فصل وأما سيرته صلى الله عليه وآله وسلم في أوليائه وحزبه فأمره ربه سبحانه وتعالى أن يصبر نفسه مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه wọ́n ní ẹ̀rí ìbáṣepọ̀ tó wà láàrin anábì sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú àwọn sàhábà àti àwọn ikọ̀ rẹ̀ ikọ̀ anábì hizbu rasul hizbu rasul ikọ̀ anábì sallallahu alayhi wa sallam nínú àwọn olùgbàgbọ́ òdodo ó ní ulaika hizbullah tí olúwa ní àwọn yẹn ní ikọ̀ allah ala inna hizballahi humul muflihun ẹgbọ́ o àwọn ikọ̀ tí allah àwọn làwọn tó máa ṣoríire sàwọn ìgbàgbọ́ òdodo tọ́ǹbẹ̀ ní madina àti agbègbè rẹ̀ àtàwọn ìlú mùsùlùmí káàkiri láyé ànábì sallallahu alaihi wasallam àwọn ní hizbullahi. ورسوله ومن حزب الله حزب الجشير تشي محمد صلى الله عليه وسلم سباو انا بي سي باو لو وني فامره ربه سبحانه وتعالى ان يصبر نفسه مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه olùwà pa á láṣẹ pé kó ṣe sùúrù pẹ̀lú wọn olùwà ni kó máa ṣe sùúrù pẹ̀lú kọ àwọn mùsùlùmí yẹn àwọn tí wọ́n gbé ọlọ́wọ́n ọba wọn tó máa ń sin ọlọ́wọ́n ọba wọn láàárọ̀ àti lálẹ́ àmọ́ ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú mùsùlùmí ni àmọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú mùsùlùmí àyè tírìtì mùsùlùmí bíi kẹfìrí. àfi tìrìtì mùsùlùmí kẹfìrí mùsùlùmí sí mùsùlùmí ọmọ ìyá ni wọn yasbiru ma'ahu yunasihuhu yóò máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ yóò máa ṣe fọlọ́rọ́ yanjú nígbà tó bá necessary àkìlẹ̀ kókókókókó mọ́ mùsùlùmí ìdí nìyẹn táwọn àbí sallallahu alaihi wasallam sọ pé tó o bá lọ́mọ ayá rẹ mùsùlùmí rẹ́rìn músẹ́ sí i la tahqiranna minal ma'rufi shay'an ẹni máa fojú kéré dáadáa bí ó tilẹ̀ kó kéré máa ẹni wà á ń tààrọ̀ kọ àkọ́kọ́ bí wajhin taliq kódà kó ti pé tó o ní pé kó pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú ojú tó tutù ojú tó tutù láfiwọ́n pàdé mùsùlùmí àìfàjúrò pàdé mùsùlùmí eléyìí ní ìpìlẹ̀ eléyìí ní ìpìlẹ̀ níbi ìbáṣepọ̀ láàrin mùsùlùmí síra wọn àhàgámì lè fa o táàfin lè mọ́ mùsùlùmí irú mùsùlùmí la máa ń lè mọ́ ọ̀rọ̀ bọ̀ mẹ́rin wájú inṣàlá ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé àádẹ́ fún mùsùlùmí ni o mọ̀ ọ́n tẹ́lẹ̀ o àbó o mọ̀ ọ́n tẹ́lẹ̀ o o mọ̀ mùsùlùmí yẹn e tẹ́lẹ̀ o àbó o ṣe kí ni o àbó o mọ̀ ọ́n tẹ́lẹ̀ o wá ṣe kí fún àṣẹ tó ló wá pa ànábì rẹ̀ Muhammad nìyẹn sallallahu alaihi wasallam. wà á tẹ̀sán àbí zakal am ànábì rẹ̀ mú àṣẹ yẹn lò. فواجب على سائر المسلمين أن يمتثلوا بالأمر أيضا sọ̀rọ̀ yẹn ní fúngbọ́n mùsùlùmí tó kù náà káwọn náà mú àṣẹ yẹn lò sàbẹ́bí sallallahu alaihi wasallam sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn mùsùlùmí olúwa ní wa alla ta'du aynahu anhum pé kójú ànábì má mọ rí wọn kọjá má jẹ́ kójú rẹ̀ rí àwọn mùsùlùmí kọjá má fojú tẹ́ńbẹ́lú wọn má fojú tẹ́ńbẹ́lú wọn wà á mọ́rọ̀hu àyàfọ̀ àlùhùn olúwa pa ànábì rẹ̀ láṣẹ sallallahu alayhi wa sallam kó máa ṣàmójúkúrò fáwọn mùsùlùmí nígbà tó bá ṣe tí ò da sísàkánì tiẹ̀ tòtí mùsùlùmí kan bá ṣe tí sísàkánì rẹ̀ owó ẹ̀gbọ́n sí ọ ni owó ọ̀pẹ sí ọ ni ó sì kankan tí fojú fò fún fojú fò wàá fojú fò àìmọye àṣìṣe tí mùsùlùmí bá ṣe sí ẹ wàá fojú fún àìmọ̀ yẹ wàá fojú fún àìmọ̀ yẹ ẹ fílẹ̀ sí ipò mọ́mọ́ kò tọrọ àforíjì kò tọrọ àforíjì wàá fojú fò fún àṣẹ tó wàá pa ànájú rẹ nìyẹn sallallahu alaihi wasallam wa yastaghfiru lahum kó ló wàá tó pa láti ẹgbẹ́ kó mọ tọrọ àforíjì fún ọ lọ́dọ̀ Allah wàṣàwírọ̀hùn fìlàmù kódolúwa ní kó máa gba ìmọ̀ràn lọ́dọ̀ wọn ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ wọ́n ní fàbímọ̀ rahmatin min Allah linta lahum walaw kunta fawzan غليظ القلب لانفضوا من عولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت وتوكل على الله آية آية آية آه fáyà hayatun azima àyà ńlá ni Allah tẹ́gbẹ́ gbogbo ẹni tó bá yẹ olùdarí fáwọn mùsùlùmí lọ́nà karùn-ún lọ́nà na tẹ́gbẹ́ gbọ́dọ̀ na múlò tó ti ń na ka na ìmọ̀mù mọ́sálásí ni ọ́ ni ọ̀gá ilé iṣẹ́ ni ẹ́ ni ìgbàkọ̀ọ́ ni bàbá ilé ni ẹni wẹ̀ tó bá ti ń jẹ́ olùdarí fáwọn mùsùlùmí àyà standard ni fún sẹ̀mí ayé olùdarí onífàbímọ̀ rahmatin minallahi lintalahum olúwa ní ìkẹ́ ọlọ́run ọba látara ìkẹ́ ọlọ́run ọba ni wọn Muhammad ṣe lẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo olùwàlọ́ kúńtà fáwùs nítorí bá lọ jẹ́ fáwùs fáwùs ọlọ́rọ̀ burúkú lẹ́nu alfáwùsù alfáwùsù alfáwùsù ọlọ́rọ̀ burúkú lẹ́nu ọlọ́ kúńtà fáwùs zọrí volkolb ẹni tọkàn rẹ̀ ní kókó sáwọn èèyàn ọkàn rẹ̀ ò dá sáwọn èèyàn kí ló ló wá sọ nílà fọ́ọ̀dù mìlíhàùlì gbogbo wa sákò lẹ́yìn ẹ̀ wọ́n sọ pé ẹ òdodo tí mò ń sọ ẹ bẹ́ẹ̀ fi sá ẹ àtúntò kò gbó tọrọ ni ò gbó tọrọ ni ó mo ò lè mo tọrọ sọ tó àlọ́bí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. olúwa rẹ̀ bó ṣe lè fún wọn yẹ àwọn olùdáà. bó ṣe lè fáwọn olùgbàgbọ́ òdodo yẹn ló dá ìwọ Muhammad ó fáfù anuhum ó máa ṣàmójúkúrò fún wọn fáfù anu wastaghfir lahum máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ fún wọn lọ́dọ̀ Allah wọ́n sọ pápá ń bárì lórí washawiruhum fil amr anábì tó gba fa olúwa tó ní mọ̀sẹ̀ mùsàwárà pẹ̀lú ọ̀tàlá amọ́ni bá ṣẹlẹ̀ ẹ forí korí ẹjọ́ jókòó kẹjọ forí korí afẹ́ jagun Khandak alábi forí korí pẹ̀lú àwọn mùsùlùmí pé ogun Khandak kiri àwọn kèfèrí fẹ́ gbò wá mọ́lẹ̀ nù ilé o wọ́n ti ń gbó wọ́n ti ń kọ́ kí ni bóun ní ká ṣe bóun ní ká ṣe plan defence wa àwọn sọ̀hábà wa mú oríṣiríṣi ìmọ̀ràn wa tó fi dórí Salman Al-Farisi radiyallahu ta'ala anhu lórí àwọn fúrúṣu àwọn passions tó bó bá ti rí báyìí lọ́dọ̀ wa kan báyìí báyìí làwọn sọ àmọ́ ń gbẹ́ kóòtù yíká ìlú ni àlẹ́bí ni ìyẹn láà mú. tọ́lifà ìzà zamta fatawakkal ala Allah tó wá tó wá pè lórí àlámọ̀rí kan tá a fẹ́ ṣe rè fatawakkal ala Allah ìgbára lé Allah. ti ń darí ìyẹn wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni olúwa ayé sọ́lì àlẹ́yìn afáàdùn ayé sọ́lì àlẹ́yìn olúwa tó pa ànábì rẹ̀ láṣẹ pé kó máa ṣàdúrà fún ọyìn sọ́lì àmẹ́ pé àyẹ́dùn wà láwọn. tòdásùlù kẹ́lìmọ̀ sọ́lá dùá ìpìlẹ̀ kẹ́lìmọ̀ táwọn èèyàn bá ti kó ń zà káwá bá ànábì gbà yẹn yẹn lọ́wọ́ sọ́lì àlẹ́yìn olúwa bá wa gbà lọ́wọ́ bá wa kẹ́wọ̀n. wá mọ̀ gbọ́ o wa amarahu ta'ala bi hajri man asa solúwàtò apá aláṣẹ pé ẹni tó bá tàpá sófin ọlọ́run ọba abófin àṣẹ tálà yóò bá pa olúwa sọ fára bẹ̀rẹ̀ pé kó yàn án lódì pàtàkàlà fàánùfò ẹni tí ó bá bá àràmẹ́bí lọ tí ó bá ṣe nǹkan kankan tó yẹ kí àwọn táwọn mùsùlùmí jọ ṣe hátàyàtò ìyàn lódì títí yóò fi túbà tí mùsùlùmí kan bá ṣàṣe mọ́ṣe láàrin wa àgbẹ̀ká ṣe mọ́ṣe tó ṣe yẹn ó ní í ṣe pẹ̀lú mọ́ṣáláhà mọ́ṣọ́líhù àwa mùsùlùmí àlámọ̀rí tó lè ṣe gbogbo mùsùlùmí láǹfààní láṣẹ mọ́ṣe rẹ̀ yẹn lọ forí gbá àádìlì pẹ̀lú ẹ̀ àṣegé ni o àmọ́ díìlì pẹ̀lú ẹ̀ àní ah, ah, sọ pé nítorí pé ó jẹ́ mùsùlùmí gbàgbọ́ tó wá sase má ṣe yẹ o kára fọ́ra lórí sọ́tà yàtúbà wa yọ̀rọ̀ jẹ́ a sọ́tà o tó ń tọ́ ìtúbà tí ó fi padà síbi tẹ̀lọ́lọ́ tẹ̀lánàbí rẹ̀ Muhammad sallọ́sọ wọ́n lè lè ka máa hajj rẹ̀ sọ́láfà ilé iṣẹ́ rẹ̀ irú ẹ̀ṣẹ̀ rẹ̀ nígbà tá a lọ́ọ́ yan àwọn èèyàn mẹ́ta yẹn tí wọ́n tẹ̀lé lọ Tabuk. tó yẹ wọ́n lódì kábùnù bùnú Malik àtàwọn ọmọ ìyá rẹ̀ méjì alẹ́dínà kọ́lìlàfọ̀ àwọn tí wọ́n yapa àṣẹ ẹ lọ sójú ogun tí wọ́n sì lọ. وأمره تعالى أن ti الحدود على من أتى موجباتها منهم بين الواقع نبي الله صلى الله عليه وسلم قال تبشى صوفي nínú àwọn mùsùlùmí tó wá jẹ pé òfin tó ṣẹ sí yẹn ó yẹ ká lu ṣẹrí àfọ yẹ kó jẹ gbá yẹ ká gé lọ́wọ́ yẹ ká sọkò pa olùwà pa á láṣẹ yìí pé ká nàbí lò ó léwọ lórí. ويكون عنده في ذلك السواء شريفهم ودنوهم pé في òfin yẹn wá lélẹ́yìí gbogbo àwọn mùsùlùmí tó àtẹni tó lówó lọ́wọ́ àtẹni tó lówó lọ́wọ́ tán bá ti ṣẹ̀ sófin tó yẹ ká lo ṣẹ̀rí àlẹ́ wọn lórí àálò òfin yẹn gbọ́dọ̀ sí partiality. wọ́n wà bọ́rọ̀ ó ta àlà fi dáfẹ́ adóhìí ṣayàtò ìrírí èèyàn bí àyìn yàtọ̀ àbí lẹ́tì iye àṣàn. olúwa tó pa alábìrẹ̀ láṣẹ sallallahu alaihi wasallam wípé tó bá fẹ́ mọ dáàbò bo ara rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn èèyàn kéèyàn àwọn olùgbẹ́rù gbọ́rí nínú àwọn èèyàn ṣẹ̀yàtọ̀ nínú èèyàn àwọn èèyàn bí èṣù àwọn èèyàn olórí kunkun tó bá fẹ́ dáàbò bora rẹ̀ kúrò lọ́dọ̀ wọn kó lu ọ̀nà tó dáa wàyíkọ́ bí ìsá àtàmàn àṣà àìlèyìn ìbílẹ̀ ìsáà pípín gbogbo ẹni tó bá faburú sí nínú àwọn èèyàn kéèyàn yẹ kánábì ṣe dáadáa fáwọn padà sọ̀rọ̀ sọ̀rọ̀. wàbí jáhálìhì bilholm ẹni tó bá wà ìmọ̀ kan sánábì kánábì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ọ̀zọ́lómihi bil ọ̀zọ̀ ẹni tó bá ṣàbò sí sánábì kánábì fún ní kò fún ní àlàáfù yẹ kánábì ṣàbójú kúrò fún ọkọ̀ tí a ta ho bí sílà ẹni tó bá gera rẹ̀ kúrò lọ́dọ̀ alábí kánábí mọ́ gera rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ wàhùwárà hù anáhù ìfà àlàzáàlì àádá àdúhù ká anáhù wàlíyùn hàmì olúwa sọ fún pé tó bá ṣe bẹ́ẹ̀ ẹ tó jọ́ta sí yẹn yóò sì padà wá di bí ńlá ọ̀rẹ́ gidi ọ̀rẹ́ tó ṣe fọkàtà sí ara ọ̀nà tí ẹ̀ wọ́n fi gbà ti fà wọ̀nyẹn mọ́ra nìyẹn tẹ̀yìn máa ń sábúrú sí ọmọ sí dáadáa sí wa wọ́n gíra wọn wọ́n sún ọ̀pọ̀ wọ́n ṣe kí ah, ọkùnrin máa dá pọ̀ bá a ṣe ṣe tó ah, dáadáa ló máa ń ṣe fún wa kò lá kó ṣàánú wa. wọ́n ní wọ́n mọ́ra òun fi dáfọ̀ ihe adóhùwáhu mi ṣayatin jinni bìrìsì àdàtìlélàhìn mi ló fò ṣùgbọ́n gbàgbọ́ lórí pé bóra lọ́jọ́ ó sì dáàbò bóra rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ṣayatínú lil jinn àwọn ṣaitọ́nù àwọn olùgbẹ́rùgbẹ́rù àwọn àlìjànú ó ní kó sáàbì ọlọ́run ọba kú níbi abúrú wa wàjámìláhù wàjámìláhù àdéhìn amúrẹ́yìn ti sàlásà sí ma wá bí àmìnà Qur'an alámọ̀lì méjì tàlákọ̀kọ́ àtẹ̀lẹ́ kìrìsìtàn sọ ẹ̀ kú láti ń dáàbò bò rẹ̀ yà kú níbi lọ́dọ̀ àwọn ṣayatínú ins àtàwọn ṣayatínú jinn olùwà pa ìwòsàn fún méjèèjì ó pàápọ̀ níbi ní ààyè mẹ́ta nínú àlù Qur'an fi suratul A'raf ayé alákọ̀ọ́kọ́ ní suratul A'raf àti suratul Mu'minun àti suratul Hami ọ́ Fussilat ìyẹn suratul Fussilat sọ́tí yé wọ́n ní faqala subhanahu wa ta'ala fi suratul A'raf kábùlẹ́yà kọ̀ọ̀kan pápọ̀ ìlú wa sọ fún ànábì rẹ̀ ní suratul A'raf ó ní khudul afọ kùbíl àfù máa sàmójú kúrò wà á múru bil urf máa pàṣẹ tó da wà á rìn arìnrìn jahili gbómi kúrò lọ́dọ̀ àwọn aláìmọ̀kan ọ̀dọ̀ wa ìmà yan zagọ́nlẹ̀ka mina ṣèitán ní nẹ́ẹ̀zùgbọ̀n orí ti ṣèitán tí ó bá wá mú èròkèrò wá sí ọkàn rẹ fasta'idhu billah fàdí Allah innahu sami'ul alim ọba tó mọ́ gbọ́ ọba tó mọ̀ ni wọ́n ni fàmọ́rọ̀hù bìtìkọ́rì sharri lil jahilin bil irad anhu nínú àyà yẹn suratul sí 200 olúwa sọ fún ànábì rẹ̀ nínú àyà àwọn àyà tiẹ̀ pé ọ̀nà tó lè fi gbà dáàbòbò ara rẹ̀ kò ní ibi àbúrò àwọn aláìmọ̀kan sábà fa sí oníkókó kó gbórí kù lọ́dọ̀ wọn kó gbójú kù lọ́dọ̀ wọn. وباتقاء شر الشيطان بالاستعاذة بالاستعاذة منه وتدوني بو يوسف صار يقول بأبورا أو الشياطين للجن أو الجنو ولبر مري ولبكو وايسا أصد الله دعوه الله أبا وأن وجمع له في هذه الآية مكارم الأخلاق وشيما كلها من آياته olùwẹ̀dẹ́dà ó papọ̀ fún ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam ó kó papọ̀ fún ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam àwọn nǹkan tá a mọ̀ sí makarimul akhlaq àwọn ìwáyà ayè tọmọ nìyẹn máa ń wù á tàbá ń sọ̀rọ̀ nípa ìwáyà ayè àkọ́kọ́ ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni bò ìstù ní utammima makarim al-akhlaq adábìnrin gbé mi dìde kí wọ́n á parí gbogbo tó ń jẹ́ ìwà ìyá ìwé ìwà tó dáa jù láyé tí ẹ tọmọ nìyẹn kan lè wù èmi náà ni wọ́n á parí ẹ̀ tẹni kan bá níwà tó dáa lásìkò táwọn ká ìwà rẹ̀ máa dáa o ìwà yẹn ò ní dáa tó ti ànábìwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá sọ pé wà innaka la khuluqin azim Muhammad torí ìwà tó dáa ló wà ìwà rẹ̀ dáa pọ̀ ìwà ìwọ Muhammad ìwà rẹ̀ dáa pọ̀ sọlọ́ pàápọ̀ fún àwọn àyà tí sọ́tún àárọ̀ fún yẹn àwọn àwáyé ayé wa ṣíyá máa kú láhà àti ṣíìmọ̀ tó dáa ìṣesí tó dáa ìrísí tó dáa tó bí wọ́n mọ̀ pẹ̀lú ọmọ nígbà ah, ẹni wọ́n dáa o gbogbo èrò wa papọ̀ fún ànábì rẹ̀ wọ́n fa ìwálé yàrá àmúrọ̀ láhùn máa rọ ìyá ti sàlásọ̀tà àwọn ọlọ́run yóò mọ̀ bẹ́ẹ̀ pé tálọ́bì bá di olórí pé ọ̀nà mẹ́ta ni ànábì ó gbà fi bá wọn ọmọ lẹ́yìn ni ó fi bá wọn lò fàáyínáhu labudà lahu min hakin aleihim yalizamuhum alkiyamu bihi aláwọ̀ kan ni pé ànábì gbọ́dọ̀ yẹ káwọn èèyàn yẹn mọ̀ pé àwọn ìwọ̀ kan bẹ́ẹ̀ o tó jọ̀rọ̀ yẹn fún wọn láti múlò ọ́ wà á múri yà múruhùn bihi àtàlámọ̀rí kan tí ó mọ pa wọ́n láṣẹ rẹ̀ alùwàlà búdàmí tẹ̀fúrítù tẹ̀fúrítù wà ọ̀dùnwáàní yàkọ̀ òmìnira fi hàkìhì olúwa sì jẹ́ ọmọ yìí pé bó ṣe wá ń darí wọn yẹ kò ṣiṣẹ́ kò sáìṣe àwọn àṣe ètò kan àti àwọn àṣejù kan yóò mọ torí tọ̀dọ̀ àwọn tó ń darí yẹn yóò mọ tọ̀dọ̀ wá bá òun àṣolùdarí fa amárọ́hu فأمر بأن يأخذ من الحق الذي عليه مطوعت به مطوعت به أنفسهم وصبحت به Olúwa pa á láṣẹ pé ìwọ̀ tó bá yẹ kó wá gbà lọ́wọ́ wọn tán orípò ń gbà á lọ́wọ́ wọn wọ́n sọ́hùlà mọ̀tò àti bíhì àfúsùn bó bá ṣe rọ̀ wọ́n lọ́rùn tó kó sì ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn wọ́n sọ́hùlà àlẹ́ yìí bó bá ṣe rọrùn fún wọn wọn làmú yàṣẹ tí ò sì le wọn wọn afu lẹni láà yẹlẹ hakuhun ìbádìlẹhìn dọrọrùn wọn làmú ṣàkà kí ni nǹkan yẹn òun náà ni àbójú kúrò tó ló wá ní kó máa ná padà fún wọn nígbà tán bá ṣerú ẹ̀ sí wọn amọ̀rọ̀ àrùn ya amúrọ̀hún bil urf olúwa sì pa á láṣẹ pé kó máa ṣe dáadáa kó máa sọ tó dáa kó máa pàṣẹ tó dáa fáwọn èèyàn yẹn àwọn àlùmọ̀ àrùfù lẹ́bi yìí tàrífù ọkùnrin àṣẹlẹ́mà tàbá sọ̀rọ̀ ọ̀rọ̀ òun náà ní dáadáa táwọn làákàyè tó lálàáfíà táwọn pé dáadáa ni wọ́n lè fi tọrọ mustaqima àti àdámọ́ tó dúró tọ́ wọ́n ti kírun bí husnihi wà nafihi àwọn àdámọ́ tí àwọn nǹkan tó da táwọn àdámọ́ tó da tí wọ́n fi rí rẹ̀ pé eléyìí da eléyìí ṣàǹfààní.

kó gbórí kúrò lọ́dọ̀ wọn kó wọn máa bá wọn ná wọn máa takurọ̀ sọgbẹ́lá aláìmọ̀kan kò dá kò bá mú aláìmọ̀kan wà àìmọ̀kan sí wa káàmọ̀ ọjọ́ takurọ̀ sọ kájọbọ̀ sọ̀rọ̀ burúkú sọ̀rọ̀ wa láàrin ọjà afa sunna ẹlẹ́ha sunna láàrin ọjà kájọbọ̀ sọ̀rọ̀ burúkú síra yín orí yóò dá ibẹ̀ náà dá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ka ṣẹ́gẹ́dẹ́ka ìbámu dúnà ikọ̀ bí lọ́hùn bí mísìlì máa ń bá máa ń fẹ́ aláìmọ̀kan máa fún lẹ́sìn wọ́n ní fàmìláìlìkẹ yẹtẹ́fì ṣàrọ́hù tó o bá ti fún yéèsì o ti tó kú omi aburú rẹ nu wọn náà kọ́ ọ́ láti àlà fi sùúrọ̀ tó mú mi lóhùn wọ́n tó ní sùúrọ̀ tó mú mi lóhùn tó ní wọ́n dẹ́dà fẹ́ sọ̀rọ̀ ẹ̀ náà padà fún wọn ní kò rọ́bì ìmọ̀ torí yá ni ìmọ̀ yóò mi kò bá sì wù mí kó o fi hàn o ṣàdéhùn rẹ̀ fún wa rọ́bì fàlà tẹ̀jẹ̀ àní mílíọ̀nù kọ́bí olúwa mọ́sùlùmí nìkan náà àwọn alábòsí wà iná ala àlúríyà kàmánà inú ohun lakọ́dírún olúwa ní alágbára ti fi hàn ọ́ àwọn kata sàdéhùn rẹ̀ fún wọn ṣùgbọ́n ìdìfàmì lẹ́tì ìyá sanu sẹ́yí àtà máa dá padà máa sẹ̀sán aburú tó bá ṣe sí ọ máa ṣe padà pẹ̀lú tó dáa náà lọ́ àlàmù bímọ yẹn sí fóònù ẹ̀ gbogbo tó ń sọ. gbogbo nǹkan pè lédè láàrí gbogbo ìlà ma ọkùnrọ̀ wọ́n bá ṣàdúrà pé olúwa ò àwọn òbúdíkà mi ní hamza ti ṣe àtìyàn mo ṣàdúrà kú níbi èròkèrò ṣàyàtìyàn àwọn àwọn òbúdíkà àyà àbúrò olúwa mo kú níbi kí wọ́n kalẹ̀ sọ́dọ̀ ni tí ó ní àyà sọ́tún nínú yẹn olúwa pa á ọ̀dọ̀ wọn ṣiṣẹ́ pẹ̀lú àwọn aláìmọ̀kan tó ń sọ tí ó dá ń pa rẹ̀ báyìí báyìí wàá tún ṣe nípa àwọn ṣọyàpẹ̀ níparí wọn wá qala ta'ala fi surati hamim fusilat inú sọ́ọ̀tù fusilat tó bẹ̀ pẹ̀lú hamim olú wa sọ fún anábì rẹ̀ sallallahu alayhi wa sallama bí ó ṣe máa báwo yẹn lò wọn wala tastawil hasanatu wala sayyi'a lọ ní òjọra wọn ò ṣe déédéé dáadáa tàbúrú ó yàtọ̀ síra wọn. wọ́n ní ìdí fàmí lẹ́tí asaa. àṣà wọ́n ní ẹ máa dá padà èyí tó yẹ lẹ́dí báyìí náà kàwá báyìí náà àdáwà tó tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ìgbúrí ẹni tí ọ̀tá mẹ́ láàrin ẹ̀yin méjèèjì yóò padà wá jẹ bẹ́ẹ̀ pé ká hamim yóò padà wá jẹ ọ̀rẹ́ fún yín òní yìí la kọ́ ha ìlànà ìdí kò sẹ́ni tí yóò rú ẹ̀wà àyàfà wọn tí wọ́n máa sùúrù ṣe ọmọ yìí la kọ́ ha ìrẹ̀bù hazard abin kò sẹ́ni tí ó múrú rẹ̀ wá tí ó rí ṣe lò tí ó mú lò ní ìsẹ̀ni ayé ìlẹ̀rù hazard abin àfàwọn tí wọ́n nípìn ìwà dáadáa tó pọ̀ látọ̀dọ̀ ọlọ́run wa ó ní wa ìmọ̀ yanzà rọ́ndẹ́ka mi lè ṣe ìtọ́ni lẹ́sùn wá gbọ́ tí ṣe ìtọ́nu bá dé tó gbérò yíròyìn rẹ̀ sọ́kàn rẹ̀ tó ń dọkàn rẹ̀ láàmú فاستعذ بالله وصل الله إنه هو السميع العليم دايدا جوبا الله السميع أبا تيوم بني العليم أبا توري بوبون كاني فهذه سيرته مع أهل الأرض إنسهم وجنهم مؤمنهم وكافرهم طبعا إنتا كلا ما هو غتا في كافرين ما بنا بيزي ìfèrí lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ asọmọláìsí ah. ìbáṣepọ̀ ànábì láàrin gbogbo ọ̀rẹ́ èèyàn pátápátá láàrin gbogbo ọ̀rẹ́ ẹ̀dá èèyàn wọn ni o àlìjẹun wọn ni o mòmíní wọn ni o kìfèrí wọn ni o gbogbo ẹ̀ ni àwọn àkàtúlẹ̀ àkàálẹ̀ tá a kà yìí àtúpalẹ̀ tá a ṣe gbogbo wọn rẹ̀ pátápátá ọ̀nà sàlàyé abúlọ̀dẹ́dáwà kó jẹ́ kí a jọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo òṣìṣì o sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaykum rahmatullahi wa